àdúpẹ́ fún ọlọ́run ọba tó ní wá tó lè má tó ní ogun tá ni láti wà pẹ̀lú ìsọ́nà àmì prophet michael ọlọ́run bẹ̀ olùdásílẹ̀ ìjọ god life ministry tó wà ní akẹ́ọ̀dé nílùú èkó ẹ wòlíì ẹ bá káwọn èèyàn ká tó wọlé tó lọ. kí gbogbo wa níbikíbi tá a ti ń gbọ́ mi tá a ti ń rí mi àánú olúwa kó máa bá yín gbé o ká ṣọdún yìí láyọ̀ ká dẹ̀ tún wọnú ọdún tuntun láyọ̀ jésù olúwa wa. àmín àmín orúkọ jésù wòlíì ni ọ̀kan nínú àwọn gómìnà wa ní ilẹ̀ Yorùbá ń bí gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Rotimi Akeredolu wọ́n jáde láyé ṣáájú kí ikú tó pajú wọn dé náà ni wọ́n ti wà lórí àkéte àìsàn tẹ́ pé wọ́n gbé wọn lọ sí ìlú Germany wọ́n tún dá wọn padà wọ́n tún dá wọn padà ilé ìtajà wọn padà náà ni ọlọ́jọ́ fi dé tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹni tó jẹ́ àwọn kan wá ní pé ọ̀tá tiẹ̀ sọ pé wọ́n ní àìsàn kánsà inú ẹ̀jẹ̀ leukemia wọn ló pa wọn ṣùgbọ́n kó tó di pé àsìkò kó tó di pé wọ́n ṣàìsàn gan wòlíì kan ti sọ àsọtẹ́lẹ̀ pé àwọn àgbà kí wọ́n ti pín ẹran gómìnà torí ọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ um, ìlú wọn ìlú tí gómìnà ti wá ìbéèrè wa ni pé ṣé gẹ́gẹ́ bí gómìnà ṣe ìdí àwọn àgbà lágbára láti pín ẹrin àbí tí wọ́n ń pín ẹrin yẹn lóòótọ́. ẹ ṣe olóòtú ah, ọ̀rọ̀ yẹn fẹ́ dà takótókó bẹ̀ tẹ̀mí ọlọ́run á ṣe rí lórí pé bóyá wọ́n ń pín ẹran àbí wọ́n ń pín ẹran. Uh, àwọn àgbàlagbà náà náà ń pè ní ayé àbẹ́ẹ̀kọ́ ni kò sẹ́ni tí ayé ò lè bá jà kọ́lọ́mọ àjà yóò bá wa jà ọ̀nà méjì lọ́rọ̀ pínpín ẹran lè fi wáyé tí èèyàn bá ń wá ipò àbí ọlá níbi tó bá ti gba àṣeyọrí nǹkan yẹn ṣe mọ ẹni tí bí bá ń pa kò ní kọ anything láti jẹ so nǹkan tó tó máa wá ni pé kí inú òun ṣàti ẹ̀yọ so possible kẹ́ pé ìgbà tí èèyàn bá ń wá ipò àbí tó bá ń wá àṣeyọrí kan tó bá rí ibi tí agbára wà tí wọ́n lè ràn lọ́wọ́ á dá májẹ̀mú náà ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ máa ń dá májẹ̀mú tí ò mọ májẹ̀mú tó ń dá ọ̀pọ̀lọpọ̀ níbòmíì wọn ò ní bá dá májẹ̀mú ṣùgbọ́n wọ́n máa bá ṣùgbọ́n wọ́n á sọ fún pé ó máa ní nǹkan tó máa sọ. So tí wọ́n bá tiẹ̀ sán nǹkan tó máa sọ ẹlòmíràn tẹ̀ ní sọ fún wọn á kàn sọ fún pé ó jẹ́ kó máa ṣe àwọn nǹkan kan tí ó pé kó máa ṣe lọ́dọọdún àbígbàkígbà so lọ́dún tó bá kọ̀ láti ṣe àwọn nǹkan tó bá tán ni kó máa ṣe yẹn ọdún yẹn gan làwọn náà máa wá bọ́ ṣe máa strike strike ẹ̀ because ẹ̀bùn wọn tán fi gbé débi tó dé so ó máa ní ẹ̀jẹ̀ tóun náà máa máa san tí ò bá sun ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ tó dẹ̀ máa sọ nìsín ni ìyàwó lè má mọ̀ ọmọ lè má mọ̀ ọ̀rẹ́ lè má mọ̀ òun àti ẹlẹ́dàá ẹ̀ àbẹ́ni tó bá mu lọ òun nìkan ló máa yé ìná tó bá kọ̀ láti sun ẹ̀jẹ̀ yẹn àbí pé ó tún ti ṣe àjò kọjá ibi tó wà yẹn tó tún ti lọ síbòmíì tó dẹ̀ á fi ibi tí ẹ̀jẹ̀ tó yẹ kó máa san tó máa kó á fi sílẹ̀ ó ṣeé ṣe kí àwọn yẹn pinnu láti gba ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀ kan pin ẹran ara ẹ̀ láti gba ẹ̀jẹ̀ yẹn pé nígbà tó ti kọ̀ láti fún àwọn ní tí yóò fáwọn ní nǹkan ìná òun dẹ̀ ní gbogbo àwọn tó tẹ máa ń rí tẹ máa ń wà ń pò yẹn lẹ́yìn pé wọ́n wà ń pò wọ́n ń pàṣẹ ẹlòmíì fúyẹ́ ju òwú ránṣọ lọ lẹ́yìn pé wọ́n wà nípò tó máa ń wà yẹn ẹlòmíì fúyẹ́ ju òwú lọ ẹlòmíì kò rí bẹ́ẹ̀ ṣẹ̀rí kó tó débi ipò yẹn ó ti dààmú gan ìdààmú tó dààmú ẹ̀mí ẹ̀ ò gbé ṣùgbọ́n nígbà tó ti débipò ara ẹ̀ balẹ̀ ó náwó sára ẹ̀ ẹ̀ máa rí tó ń sọ̀rọ̀ lójoojúmọ́ tó ń ṣe fàájì ara ẹ̀ ò pé mọ́ torí ìdààmú máa ń pààyàn àgàgà tí wọn bá gbọ́kàn lé nǹkan tó bá ń lé nǹkan so most of àwọn politician yẹn ara wọn ò kì í pé mọ́ ẹ̀yin náà wò ó politician wo ní Nàìjíríà ló ní problem and ló ló ló jẹ́ pé ó jẹ́ president àbí governor tí ò travel lọ tún àgọ́ ara ìṣe mo fẹ́ lè sọ pé kò sí mo fẹ́ lè sọ pé kò sí ṣé kò sí dókítà ní nàìjíríà ni ṣùgbọ́n wọn fẹ́ kéèyàn mọ síkírìtì wọn àwọn nǹkan tó ń ṣe wọn lágọ̀ọ́ ara nítorí gbogbo ìgbà tí wọ́n ń lé ipò yẹn tó ń lé ipò yẹn wọ́n ti sọ gbogbo nǹkan nù nínú àgọ́ ara wọn ẹ̀mí wọn ń gbọ̀n gbogbo ara ti dá sí méjì so nígbà tán lẹ́yìn ìjọ tán ti sún wọn yìn so àwọn ohun tó ti bọ̀ wọ́n lọ́tọ̀ sọ pé wọ́n wà lórí ipò yẹn látijọ́ yẹn ni nǹkan ti bẹ̀rẹ̀ sí í ṣe wọ́n òun ló jẹ́ pé wọ́n á sáré wọ́n á lọ ṣe gbogbo nǹkan tó jẹ́ kán ṣe kí wọ́n lè rí ipò yẹn lò so tó bá máa fi di pé wọ́n fẹ́ tún lò pọ̀ ẹlẹ́lẹ́kejì bákan náà ẹ̀mí yẹn tún máa gbọ̀n you know so báwo ni ẹ ṣe wá rò pé ìmí inú gbogbo àwọn politician yẹn ogun ló ń gbèrò ogun tí mi ń lò lọ́jọ́ kan ó lé one million ìyẹn oògùn òyìnbó bẹ́ẹ̀ ni ó lé ní one million thirty days thirty million yẹn lóṣù yẹn ló jẹ́ pé wọn ò lè fẹ́ fi ipò yẹn lẹ̀ torí tán bá ti kúrò lórí ipò yẹn wọn lè rí wọn one million yẹn lò láti fi ra oògùn kan mọ́ ẹ rí èèyàn á rò pé kò sóògùn tó jó bẹ́ẹ̀ ẹlòmíì kò sí ẹ̀jẹ̀ nínú ara ẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan mi ló ń lò láti máa fi gbéra ẹ̀ dìde ẹ̀ kàn máa wò bí èèyàn ẹ so nǹkan tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn nìyẹn ara wọn ti damage so ara wọn ò pé mọ́ now owó náà fi ń ra ara wọn padà nítorí bọ́n ṣe gbé ọkàn yẹn sókè sí nígbà tó ń lé ipò tí wọ́n ń lé ìná ọkàn wọn yẹn tí ò balẹ̀ wọ́n ti gbé kọjá kádàrà so tọ́lọ́n bá tiẹ̀ wá jẹ́ kán lọ́kì kán wà ní rírí ipò yẹn àìsàn máa wà lára wọn táwọn èèyàn ò ní mọ̀ káṣírí máa tú wọn máa máa lọ sókè òkun láti máa búra wọn ní àṣírí ìyẹn máa ń rí bẹ́ẹ̀ ìkejì ibi tán ti dá májẹ̀mú tí wọn sọ mọ́ nítorí pé tẹ́lómi ìbá ti tíbi bá ń pa á ní kán fún un láwìn ẹ̀bà tó bá dẹ̀ ti jẹun tán àti sanwó ló máa di wàhálà so tó bá yẹ kó san ẹ̀jẹ̀ kan tó bá kọ̀ láti san tó dẹ̀ ti ń wo rẹ̀ bíi pé àwọn àti di gọ́vnà báwo ló ṣe àwọn á sọ fún pé òkè o ìwọ di gọ́vnà nínú ọ́fíìsì ẹ ṣùgbọ́n àwọn kan làwọn náà gbé ẹ débẹ̀ tó jẹ́ pé bàbá ní kọ̀kọ̀ làwọn jẹ́ àwọn á downgrade ẹ bọ́dẹ̀ yìí sọ yẹn wọ́n á downgrade ẹ náà ni ọmọ ẹlẹ́dẹ̀ ọmọ ẹlẹ́dẹ̀ tán pè tán fi dé ibi tó dé yẹn wọ́n dẹ̀ mọ ẹlẹ́dẹ̀ tó pè tán máa sọ pé kò gbọ́dọ̀ kọjá ibi tó wà yẹn àbí pé kó jẹ́ pé wọ́n pín ẹran ara ẹ̀ wọ́n lè pín ẹran ara èèyàn lótìtọ́ ṣùgbọ́n tó bá pín ẹran ara èèyàn tí èèyàn bá dé ọ̀dọ̀ wòlíì gidi wòlíì ọlọ́run alààyè ọlọ́run máa torí ọlọ́run sọ pé òun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ń ṣe pé kó ronú pìwàdà kó sì yè níwọ̀n bá gbà tí ẹni ẹ bá ti gbà wípé pásítọ̀ kò báyìí ń ṣe òun o tẹ́ni ẹ ní ẹ̀mí mímọ́ láti fi ṣiṣẹ́ á wọnú ẹ̀mí á béèrè ìràpadà tóun lè ṣe á ràpadà kò sí nǹkan tí wọ́n lè ṣe ìràpadà ẹ̀ so wọ́n á lọ dìrọ̀ mọ́ igi ìgbàgbé ẹni yẹn á wà lálàáfíà ẹ̀yẹn máa wo ọba ìlú ọba ìlú yíbò kan tó sìkì nígbà kan eh, chief mrs nialen chief mrs doyin sister mi dáadáa òun ló introduce mi sí àǹtí náà blessing ní abroad àǹtí yẹn wá ọkọ ẹ̀ ó ń bá fa wàhálà mo dẹ̀ gbàdúrà ọlọ́run dẹ̀ ṣe tó pé ọkọ ẹ̀ dẹ̀ tún padà sílé ẹ̀ àlàáfíà dé so ìyẹn lóyún máa ń wá rí pé ẹni tí ó ṣe nǹkan báyìí yíbò dẹ̀ ni wọ́n ó wá pe ìlú Yíbò ọba tó wà lórí ìtẹ́ ìsétọ̀ ń bàjà ìsétọ̀ yìí àwọn dókítà ti ṣe bí ẹ̀ẹ̀mejì náà wọ́n sọ pé tó máa ṣe lẹ́lẹ̀kẹta á kú wọ́n ti fly ẹ̀ lọ sí Amẹ́ríkà wọ́n ti gbé padà so ẹ̀gbẹ́ báyìí òun náà ti fi ń tọ̀ sí páìpù náà fi ń tọ̀ ẹ máa gbọ́ nǹkan tí mò ń sọ yìí so pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run nígbà tán dé so mo sọ fún ọpọlọ́run máa gbàkóso wọ́n gbé wá sí church ń bá wọnú ẹ̀mí mo wọnú ẹ̀mí ẹ̀mí ọlọ́run sọ fún mi pé òun á gbàkóso áńgẹ́lì yẹn sọ̀kalẹ̀ ó ní yọ páìpù ẹ̀gbẹ́ rẹ̀ ah èmi gan ẹ̀rú bà mí bẹ̀tì nítorí pé mo mọ̀ pé ọlọ́run kì í purọ́ ọlọ́run ò ṣe bí ènìyàn iná mo sọ fún bàbá yẹn mo ní kán dúpin rẹ̀ yọ páìpù ẹ̀gbẹ́ wọn mo ní kán lọ fi nǹkan ọmọkùnrin wọn tọ̀ bàbá yẹn ní òun ò lè tọ̀ mo ní kán má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ dìde kẹ́ lọ tọ̀ tọ́ máa gbọ̀n yín ẹ wọ́n dẹ̀ dìde wọ́n dẹ̀ lọ tọ̀ wọ́n dẹ̀ tọ̀tọ̀ yẹn ìtòjẹ́ kó kó dàbí ìsétọ̀ àbí kó ṣe kíní kankan ọlọ́run dẹ̀ gbà àkóso lọ́rọ̀ kan sá kò sẹ́ni tí wọ́n lè pin ẹran ẹ̀ ọlọ́run dẹ̀ wò sàn kábíyèsí kan náà nílẹ̀ yorùbá yìí mo forúkọ bò wọ́n láṣìírí wọ́n sì kí wọ́n gbé wọn káàkiri ṣùgbọ́n ẹnìkan tọ́ wọn sọ́nà pé ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ prophet michael ọlọ́run bẹ nígbà tán dé wọ́n ti pín ẹran wọn bàbá wọ́n ti pín ẹran ṣe làwọn èèyàn sọ pé kábíyèsí lọ sí amẹ́ríkà kábíyèsí ó lọ sí amẹ́ríkà òru náà fi ń gbé wọn jáde yìí ná bẹ̀tì pẹ̀lú orí ọ̀fẹ́ àti àánú ọlọ́run ẹ̀rí nígbà twenty one days kábíyèsí ló ní chọ́ọ̀chì gbogbo ẹran ara kábíyèsí tán ti pín ọ̀run dá a padà kábíyèsí gan pàpà kún pàpà lálàá torí pé oníkálukú bẹ̀rẹ̀ sí ju èkìrí ẹran kankan wọ́n bẹ̀rẹ̀ sí jù sínú igbá wọ́n dẹ̀ sọ pé kó gbé nǹkan ẹ̀ so bó ṣe gbé nǹkan ẹ̀ ó lajú sáyé and then kábíyèsí tó ń rù tó ń gbẹ tí wọn mọ̀ di rúru ẹ̀ hospital gan wọn lè dictate ẹ̀ àwọn medical doctor lè dictate ẹ̀ bí kábíyèsí ṣe sanra nìyẹn o láàrin twenty one days kábíyèsí padà sáàfin ó tún wá ń rúlu àwọn méjì tán fẹ́ pa kábíyèsí tán fẹ́ tán pín ẹran ara ẹ̀ tán ń sà sí àwọn méjèèjì yẹn fi lé ayé sílẹ̀ ẹ̀rí ọdún àmórúkọ wọn àti ẹ̀mọ̀pá wọn ni torí ẹ̀gbọ́n kábíyèsí wà ń bẹ̀ ẹ̀rí ṣùgbọ́n àwọn méjèèjì yẹn wọ́n fi ayé sílẹ̀ wọ́n fi ẹ̀mí rọ́pò bíbélì sọ pé nítorí pé o dára ìwé àìsáyà ló wí bẹ́ẹ̀ ó nítorí pé o mọ̀ ẹ́ tó dára ó ní mi yóò fi ẹ̀mí ẹ̀mí ènìyàn fi ẹ̀mí ẹlòmíì rọ́pò ẹ̀mí rẹ ọlọ́run dẹ̀ ṣe exactly things ó dẹ̀ fi ẹ̀mí ẹlòmíì ó fi rọ́pò ẹ̀mí kábíyèsí yẹn kábíyèsí tí mò ń sọ yìí wà láàyè títí tí mò ń sọ yìí so ó máa ń rí bẹ́ẹ̀ sà ìpè kan pín ẹran ènìyàn kò dẹ̀ sí ẹran ẹni tí wọn ò lè pín ìpè ipò kan wà wọn ò lè pín ẹran ẹ̀ baba ńlá arọ́ ni o gbogbo wọn àwọn tẹ́rí tó wà nípò yẹn náà máa múra síra wọn ojúmọ́ kan ojúmọ́ kan oògùn ẹgbẹ̀rún nítorí pé wọ́n rówó lò wọ́n rówó lọ wọ́n ń wá ìyọ̀nú ayé wọ́n dẹ̀ ń du gbogbo sọ́ọ̀tún sósì òun ni ìní inú wọn lè kùnà bàbá aláwo ó lè ràn lọ mẹ́kà ó lè ràn àwọn mẹ́wàá ràn mẹ́kà ó ń wá ìyọ̀nú ayé ni orí ńgbà tẹ́lẹ̀ iná bá sà tẹ́lẹ̀ iná bá sà wọ́n á bá wọn bí ayé àlàáfíà wà ṣùgbọ́n tó yìí ò bá yé tó bá ń ṣagídí ó pọ́síbù kan pin ẹ̀rùn ẹ̀ ó dẹ̀ jẹ́ pé ó máa gbàbẹ̀ kú ṣùgbọ́n tó bá pẹ́ lọ́run máa gbà á láàní á gbé ku aláwo ore ó lè jẹ́ wòlíì láláwo ẹ̀ ó lè jẹ́ àfa láláwo ẹ̀ ó lè jẹ́ oníbílẹ̀ láláwo ẹ̀ kò síbi tọ́lọ́run ò lè gbà dìde láti fi ràn yàn lọ́wọ́ tó bá ti fẹ́ ṣiṣẹ́ so bó ṣe jẹ́ nìyẹn. àdúpẹ́ fọlọ́run ẹ ṣe wòlíì ọ̀rọ̀ Christian Carnival ìbúlá abadé. ẹ ṣe ẹ ṣe lórí ọ̀rọ̀ Christian Carnival ẹ rí pé adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ ẹ̀rí tẹ́ fi màálù tó ránṣẹ́ tẹ́ fi gbowó ránṣẹ́ lọ́tún lọ́sì olúwa bùkún yín lọ́pọ̀lọpọ̀ àṣẹ iṣẹ́ mi ẹ̀rí tẹ́ bá wo onu chọ́ọ̀chì ń bẹ̀ yẹn sìn ẹ̀rí bọ́n yín ń sàfù oúnjẹ látijọ́ Christmas wọn ti ń sàfù oúnjẹ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa sàfù oúnjẹ títí di happy new year ni bí mo ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn mo ń fi eléyìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti pé kí n máa fi mú inú àwọn ọmọ ọlọ́run dùn ní òpin ọdún kẹ́nikẹ́ni máa ronú kó má ba ọkàn jẹ́ ipe bóyá ọlọ́run ò ṣe dáadáa òun ni mo fi ń mo fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí mo dẹ̀ fi ń dun àwọn ọmọ ọlọ́run nínú odidi ijọ́ méje gbáko òun ni máa fi bọ́ gbogbo àwọn tó bá wá tó máa jẹ tó máa mu òun náà ládẹ̀ tí ń ṣe látijọ́ ìjọkùn pàṣẹ ó dẹ̀ dá mi lójú pé lórúkọ ọlọ́run ìjọkùn òtún ní pàṣẹ tí ó máa fi di on the first ní agbára Jehovah nǹkan tí mo tún wá ní kí n sọ òun fún wa nítorí pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbikíbi tí ẹ ti ń gbọ́ mi àwọn tó ti mọ̀ wọ́n ti ń pè lọ́tún lọ́sì dáàdì ẹjọ́ destiny candle kọ́ ṣó máa wáyé lọ́dún yìí ṣó máa wáyé lọ́dún yìí àwọn ìmọ́lẹ̀ kan wà tí ọlọ́run máa ń lò mí fún tí wọ́n pè ní destiny candle gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ wà lórílẹ̀‐èdè nàìjíríà pátá abẹ́yìn tẹ́ èdè bros sí nàìjíríà ẹ gbọ́ àdírẹ́sì tí n bá sọ yìí ibí ni kẹ́ ẹ ti ṣe thirty first ọlọ́run ní kó ní kálukú gbàwẹ̀ ní thirty first ìgbé tó ní kálukú bá ní thirty first ipe kẹ́ẹ̀dé sí chọ́ọ̀chì ní nǹkan bíi five àwọn ẹlẹ́mìí òkùnkùn fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n destiny candle yìí òun lèèyàn máa fi jagun ló máa fi béèrè nǹkan tó dáa lọ́wọ́ ọlọ́run bóyá o fẹ́ náwó bóyá o fẹ́ kọ́lé bóyá o fẹ́ ra mọ́tò bóyá o fẹ́ lọ sílùú òyìnbó bóyá o fẹ́ láti ìlú òyìnbó fẹ́ ní company o fẹ́ ní store tiẹ̀ o fẹ́ ṣe àwọn àṣeyọrí kan kan sí kejì now àwọn destiny candle yìí òun ló máa lò thirty first nìkan ní gbogbo àwọn ẹ̀dá tó bá wà ní nàìjíríà náà máa lò ó àpọ̀ ọlọ́pọ̀ ló ti ń béèrè láti Àbújá láti Port Harcourt láti eh, Minna gbogbo oníkálukú ló ti ń béèrè láti Kwara gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè yìí now a máa send ẹ̀ sí ẹ ọwọ́ ẹlòmíì ò gbọ́dọ̀ kàn ìwọ tó ní àwọn kan a máa send ẹ̀ sí wọn l'Amẹ́ríkà àwọn tó wà lábroad àwọn nìkan ni wọ́n lè lo destiny candle yẹn fún January nìkan tó bá ti di February one wọn ò lè lo mọ́ di next year so ìwọ tó wà nàìjíríà tètè máa bọ̀ nínú ìjọ lord god livet ní nọmba eight ọmọbọgẹ akíọdé òjòdú bágà ní alẹ́ thirty first kó o bá lè ṣe rere wọnú ọdí first láti jẹ́ pé kí n tó ń fẹ́ ní next year kó lè tẹ̀ lọ́wọ́ o fẹ́ jọba ni o fẹ́ jẹ nǹkan kan ni destiny candle yìí máa ṣe fún ẹ láìsí làálàá kankan nítorí ẹ ló ṣe gbọ́dọ̀ nílọ wá dán ọlọ́run àgbáyé wò ọba tó ní agbára láti ṣe ohun gbogbo kó o bá lè lu àlùyọ lọ́dún tó ń bọ̀ yẹ kó yéé e ṣe làálàá mọ́ bẹ́ẹ̀ ni ò lè làálàá á dínkù wàá rí pé gbogbo á lọ àwọn ẹlẹ́yà bọ̀wọ̀ fún ẹ wọ́n á yọ́nú sí ẹ wọ́n á jẹ́ kí nǹkan ẹ dáa gbogbo nǹkan á lọ wọn ò tún ní béèrè kankan lọ́wọ́ ẹ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ̀yin tẹ́ wà lábroad ẹ tètè máa book kẹ́ máa pè mí a máa máa send ẹ̀ sí yín ìtó bá tọ́ sí ẹ máa lọ oríṣi mẹ́ta òun ni yàtọ̀ sí tí wọ́n fẹ́ fi jẹ president àti governor oríṣi mẹ́ta òun ló wà lẹ́fún gbogbo èèyàn destiny can do yìí is better kó o béèrè tiẹ̀ kan send díẹ̀ sí ẹ ọwọ́ ẹlòmíì ò gbọ́dọ̀ tán tí n bá máa send àwọn dhl tí mo fi send kan ti mọ̀ ọwọ́ èèyàn gbọ́dọ̀ kan tó máa fi tẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni tó bá rẹ̀ ti tẹ̀ lọ́wọ́ báyìí ayọ̀ ẹ ti kún nìyẹn lórúkọ jésù ọ̀rọ̀ wa dayọ̀ destiny can do yìí la máa lò ní thirty first to first crossover to prosperity ni kò ní jẹ́ crossover tó wàhálà kò ní jẹ́ crossover tó wà ìdààmú bó o ṣe wà bákan náà lọ́dún yìí ò ní lè wà bákan náà ní next year ṣùgbọ́n n tí ò ní jẹ́ kó wà bákan náà thirty first ló máa ti pèlò rẹ̀ ṣùgbọ́n ìtẹ́ wà lábroad àǹfààní wà fún yín láti january trout tó bá ti di february one ẹ lè ló mọ́ o so kẹ́ẹ̀tì ti máa bèrè kọ́ máa send ẹ̀ sí yín lórúkọ jésù yóò dára fún wa bí ó ti rí nìyẹn ibi tí nǹkan yìí máa ti ṣẹlẹ̀ nọmba eight ọmọbọ̀gẹ̀ ní akíọdé ní òjòdù bágà ní Lagos o lè pe nọ́mbà mi kí n tọ́ ẹ sọ́nà bó ṣe máa débí àbí tó bá jẹ́ pé o fẹ́ gba o fẹ́ kan sẹ́ǹdì sí ẹ tó sì ní Nàìjíríà yìí zero seven zero three six zero three eight seven five seven zero seven zero three six zero three eight seven five seven zero nine one three five six four two zero five seven whatsapp number mi nìyẹn zero nine one three five six four two zero five seven adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ṣeun gbogbo pé nọ́mbà yẹn so èmi pẹ̀lú ìyá sọ̀rọ̀ jésù olúwa wa. àmín àmín lórúkọ jésù wọn náà ti pe nọ́mbà yẹn nọ́mbà ayọ̀ tiẹ̀ nìyẹn agbára ọlọ́run ayọ̀ wa kò ní fò wá dá ire o. hey thanks for watching this video subscribe on our youtube channel subscription is free can call us on 0080 for your event coverage. Thanks.